إن الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين يا عباد الله في هذه الخطبة اليوم نتكلم عن بعض الأخطاء الشائعة التي تقع في صلاتنا ونسأل الله سبحانه وتعالى أن يوفقنا وييسر أمورنا أطيني فون ولوابا ọlọ́ọ̀bá tí a fún òun ni ọba tí ó fún wa ní àǹfààní láti tún di ọjọ́ Jímọ̀ àti ti ẹ̀ní gẹ́gẹ́ bí àkọlé wa ní sọ̀dátù lójúmọ́ àti ti ẹ̀ní òun náà ni al-akhta'u shai'a fi sọ̀dá àwọn àṣìṣe eléyìí tó gbajúmọ̀ tí ó máa ń ṣẹlẹ̀ nínú ìrun wa as-salatu ibadu din ìrun tí yẹn òun náà ni òpómúlérú ẹ̀sìn ẹni tó bá ti kírun ó ti gbé ẹsẹ̀ dúró ẹni tí ò bá kírun irú ẹni bẹ́ẹ̀ ó ti fi ẹ̀sìn rárẹ̀ anọ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní al-ahdu alladhi baynana wa baynahum as-salah ó ní ohun tó wà láàrin àwa àti àwọn tí wọ́n jẹ́ ọ̀ṣẹ́ bọ́ sọ́nà wọn bá tí wọ́n mọ́ lọ́wọ́ òun náà ni as ẹnikẹ́ni tó bá gbèrú dúró òun náà ni ẹni tó gbé ẹ̀sìn dúró ẹni tó bá ti fi irun ráre irú ẹni bẹ́ẹ̀ ó ti fi ẹ̀sìn ó ti fi ráre. nínú ọ̀rọ̀ tí ọlọ́run sọ fún wa zikiru ọlọ́run tó ga jùlọ òun náà kíkí ọlọ́run bá sọ̀rọ̀ láṣẹ wípé ó ti lu máa òṣìyẹ ilẹ̀ ìkàmìnà kìtàbí á sì lè sọ̀dà ọlọ́run maka ka alukur'an kó sì ma gbé ìrun dúró torí pé ìrun kíkí tó gbogbo tó jẹ́ ìwà fàǹtì a máa gbọ́ dànù kúrò ní ara wa ti kú fún àdánù sẹ́lẹ̀ lọ́wọ́ àríwọ̀ bí kí n ní àtúbàrù ìrun kíkí yẹn sì ni òun ni ìrántí bá tó ga jùlọ wallahu ma gbogbo tẹ́ ń ṣe pátápátá ní wàzíkìrì ẹ̀rí irun kíkí ó jẹ́ ní zíkìrì lẹ́bi yóò kàwé máa hù rí téèyàn bá fẹ́ rántí ọlọ́wọ́ ọba irun kíkí ló lórí téèyàn fi rántí ọlọ́wọ́ ọlọ́wọ́ bá sọ fún ànábì rẹ̀ Musa àdéṣẹ̀lá ó ní wà á kì í sọ lẹ́yàtà lè ọlọ́wọ́ ní rẹ̀ Musa máa gbèrò dúró kó o máa fi rántí èmi ọlọ́wọ́ ọba àdéṣẹ̀lá wà sọ láti وصية النبي صلى الله عليه وسلم لأمته ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ bí ànábì sallallahu alaihi wa sallam tó sọ fún àwọn ọmọlẹ́yìn nígbà tí ọlọ́wọ́ bá pè sọ́dọ̀ òun náà ni ọ̀rọ̀ ìlú ànábì sallallahu alaihi wa sallam ìyàwó Àìṣà radiyallahu anha ó ní gbàtà náà fi pọ̀ kákú bẹ́ẹ̀ ni ṣe ń jáde lára ànábì sallallahu alaihi wa sallam ohun tá lọ́ọ́ bí sọ ni wípé la ilaha illallah ashhadu an la ilaha illallah wa anni rasulullah àdọ́bí ló ń jẹ́rìí pé ọlọ́wọ́ ọba àlá òun lè tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àti pé òun àdọ́bí ọlọ́run lòun jẹ́ òun ìṣọ́ ọlọ́run òun ìṣọ́mọ ọlọ́run òun òsì ṣe igbákejì ọlọ́run àdọ́bí ọlọ́run ọba lòun jẹ́ ó ní asọ́lá asọ́lá asọ́lá ó lànà ni wọ́n pariwo pé irú èrò dọwọ́ yín wà màmálákà àìmọ èkó àti àwọn nǹkan tó bá bẹ lábẹ́ yín nínú àwọn ọmọ ẹgbẹ́ ènìyàn àwọn tí wọ́n wà lábẹ́ yín ẹgbìyànjú láti fi pẹṣọ wọn látara àbí eléyìí àwa náà rí wípé èrò kíkí ohun tó lágbára ni wà á wà ní máa yọ hásáwó bí ìlà ábí yàwó nǹkan àkọ́kọ́

lóòrùn yàwó ẹ̀kìyàmù irú ẹni bẹ́ẹ̀ á ní ìmọ́lẹ̀ lọ́jọ́ gbogbo àlìkìyàmù wà burhan irú ẹni bẹ́ẹ̀ á ní ẹ̀rí tó lè jẹ́ sábàbí dáadáa kó lè fi sóríire wájú ọlọ́wọ́n ọba wà nàjà irú ẹni bẹ́ẹ̀ á là kúrò níbi iná òwà ni wàmọ́lá mi sọ́ọ̀lì hà ẹnikẹ́ni wàmọ́lá mi hàfi wà lẹ́yìn hà ṣùgbọ́n ẹnikẹ́ni tó wọ̀ bá ṣọ́ irun ní ọjọ́ pé bí alìkìyàmà lámìyàkùn láhùn lóra irú ẹni bí òní ní mọ́lẹ̀ wàlà burhan kò ní ní ẹ̀rí wàlà nàjàtà kò sì ní ní ìyege wàkàna máa fìràáwò irú àwọn ẹni tí wọ́n kírun ní ayé wọ́n máa bẹ pẹ̀lú fìràáwò wà kọ̀ọ̀rún wọ́n máa bẹ pẹ̀lú kọ́ọ̀rún wà wọ́n máa bẹ pẹ̀lú haman wà òbẹ́yìn ìbòrò kọ́là àti arákùnrin kan nígbà yí àdóbi nínú àwọn tí wọ́n máa ń fi ìyà jẹ àwọn mùsùlùmí ni àwọn àfẹ́ẹ̀sì wọn sọ wípé ẹnikẹ́ni mọ̀nkánà múlùkùhù yìí àní sọ̀dà kánà máa fi àwọn ẹni tó bá jẹ́ pé látara kó jọba ó jẹ́ pírẹ́sídẹ̀ntì ó jẹ́ gọ́vnà ìyẹn ló jẹ́ sábàbí tí òfin rojú ráyè tán náà wọn bá irú ẹni bẹ́ẹ̀ a máa bẹ pẹ̀lú fìràwọ̀ wàmọ̀nkánà ṣógun lòun ẹni tó bá jẹ́ wípé tiẹ̀ àlùwìzárọ̀ ìjẹ́ mínísítà ìjẹ́ kọmíṣọ́nà ìjẹ́ assistant personal assistant personal adviser òun lòun bá jẹ́ ló wá tàtàrà ẹni òkèrò irú ẹni bí a máa fẹ́ pẹ̀lú kọ́ọ̀rù a máa fẹ́ pẹ̀lú ahmed kọ́ọ̀rù ló fi ẹ̀ ẹni tó bá jẹ́ pé látara afẹ́ tàfẹ́ rà à ń ṣòwò ní òjò orí dúró àyè pọ̀ náà ló fi jẹ́ pé kọ́nà ọba ẹnìkọ̀ọ̀kan wa irun tá a wá sọ pé ó ṣe pàtàkì báyìí ó ní àwọn oríṣiríṣi àṣìṣe táwọn èèyàn máa ń kó sínú ẹ̀ léèrè tó dẹ̀ jẹ́ wípé àwọn àṣìṣe yìí ó wà bẹ́ẹ̀ eléyìí tó ba èrò jẹ́ pátápátá ó sì wà bẹ́ẹ̀ eléyìí tó jẹ́ wípé a fa kí irun kó dínkù ní ládàá tá a fi ń kírì nínú táwọn wá bẹ́ẹ̀ a fẹ́ jẹ́ kó jẹ́ sábàbí yege wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní man adraka ar-rak'ata al-ula arba'ina yawman kutiba lahu bari'atan ó ní ẹnikẹ́ni tí ó bá gbìyànjú láti ṣọ́ irun irun alákùnrin Allahu akbar alákọ̀ọ́kọ́ tí wọ́n ń ṣe lórí irun yìí ó wá láǹfààní láti máa wà ń bẹ̀ nígbà tó bá ṣe ó bá fojú òde ní forty days ànábì sallallahu alaihi wasallam ó ní wọ́n á bọ́ òkú méjì kúrò lọ́rùn bara'atun minan nar òkú inú náà wọ́n á bọ́ kúrò lọ́rùn wa bara'atun minan nifaq òkú ìjẹ́mù lọ́kìkì wọ́n á bọ́ kúrò lọ́rùn nínú ta fi ń kírun nìyẹn a máa kírun kírun lè jẹ́ sábàbí káwà níjọ náà tó bá wá jẹ́ pé ipò báyìí lè rú wà ẹ̀rí pé tó bá ní àwọn àṣìṣe kan tó lè jẹ́ sábàbí wípé àwọn dáadáa irú ikú má ṣẹlẹ̀ sí wa a gbọ́dọ̀ gbìyànjú láti mọ àwọn sábàbí ká sì gbìyànjú láti jìnà sí ìyẹn ló bí tó jẹ́ pé ní kútùbà wa yìí àákáǹtì òní bíbi méjìlá fún wa nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ dáadáa tí a máa kó sí nínú ìlú kọ́nà ọba àlejò ọlá kó má ṣẹ̀tún wá ṣètò ìjọ dáadáa. alákọ̀ọ́kọ́ eléyìí tí a máa sọ fún wa nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ tí àwọn èèyàn máa ń kó sí nínú ìrun òun náà ni àádámú adáàlì sọ̀lá àti ìwà fíhà ìmáàmù akérò sí àsìkò ilé ìdí àdánwò ọlọ́run ní iná sọ̀lá àtà káàmẹ̀ tààlà ni mo mi ní ilẹ̀ kìtàbà mọ̀kúta ọlọ́run bá ní ìrun rí yẹn a ṣe lọ́rọ̀ yẹn lórí lẹ́yìn lórí a sì fi àsìkò sí kákérò sásìkò ọ̀rọ̀ yẹn ni láyẹ̀ bí ojú àsọ̀lá kọ́bùlà wá sí ha wàlà bàdà wá sí ha kò tọ́ kéèyàn kírun ṣáájú kásìkò òru tó tó àbí kéèyàn kírun lẹ́yìn ìgbà tí ìrun bá ti kọjá sọ̀látù làásì agbọ́dọ̀ ṣọ́ sọ̀látù làìṣà agbọ́dọ̀ ṣọ́ sọ̀látù lìmọ́sìrì wà sóbòrì wà zóhòrì gbogbo ẹ̀ pátápátá lọ́nà ọba pàtìkò sí agbọ́dọ̀ ṣọ́ àwọn àsìkò wọn. àlọ́dúnwà Muhammad sallallahu ọbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé iṣẹ́ wo ló da jùlọ tí ọlọ́run bá ní kẹ̀kẹ́ ó ní àhábùlà àgbẹ̀rẹ̀ ilà wàhí asọ̀dájú sí ìwáṣíà ó ní iṣẹ́ tó lọ́ọ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ nínú iṣẹ́ kẹyọ ọ̀rọ̀ ẹ̀dẹ́ èèyàn ń ṣe òun náà ní kẹ kírun sí àsìkò ẹ̀ asọ̀dájú sí ìwáṣíà ẹ kírun sásìkò ẹ̀ nínú ẹgbà wa mi ó ní asọ̀dájú sí àwùwalẹ̀ wáṣíà ẹ kírun ní ìgbà kọ̀ọ̀kan tí òun bá wọlé bí òun bá ti ṣe ń wọlé báyìí kẹ́ ẹ fi gbogbo tẹ̀ ń ṣe sílẹ̀ kẹ́ ẹ lọ kí ala sọlá hayya ala sọlá olùpèpè á fún wa ó yẹ wá lọ kírun ẹ wá lọ ṣoríire kọ́nà ọba kó jẹ́ ká ṣoríire ayé àti ìrọ̀rùn ká kírun sí àsìkò wa wípé fàwa sọ ìlú ọlọ́run alladhina hum an salatihim sahun àwọn tó jẹ́ wípé wọ́n máa ń fọ́nú fọ́ra wọ́n máa ń gbàgbéra nípa ìrun wọn ìfọ́nú fọ́ra ìgbàgbéra látara ìrun a máa wá lọ́nà méjì sahun lè kẹ̀sì ìyá ìfọ́nú fọ́ra kúrò bí bá ṣe ń kírun wà sahun lè wá àti ìfọ́nú fọ́ra àsìkò kéèyàn má kírun sí àsìkò ẹ̀ á jẹ́ sábàbí ẹgbẹ́ fún ìyànlé ayé àti lọ́run kó má ṣe ìlà wa kọ́lọ́kọ́ tó tẹ̀lé kankan wá ṣe à ń gbìyànjú láti rí wípé à ń kírun wa sí àsìkò tó yẹ àdọ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní man taraka salata al-asri habita amalu ó lẹ́nikẹ́ni tí ò bá kírun asiri sí àsìkò ẹ̀ àbótí ẹ̀ pátì pátápátá ó nírú ẹni bẹ́ẹ̀ ó ti pàdánù gbogbo iṣẹ́ tó ṣe àwọn àfáà ní ṣíṣe ọjọ́ yẹn ni àti gbogbo iṣẹ́ ilé ayé èyí tó kéré jù ni pé tí èèyàn bá ti kí áńsírì ní ọjọ́ kan gbogbo iṣẹ́ tí èèyàn ṣe ń jọ yẹn iṣẹ́ yẹn ti bàjẹ́ kọ́nà bàjẹ́ ti ṣẹ̀ wá bàjẹ́ níbo ni ó ní wá sí ra áhàlà ó ní wọ́n ẹni bẹ́ẹ̀ ti pàdánù gbogbo àwọn ará díẹ̀ ẹni tí ò bá kí wọn áńsírì jọ̀mọ́ ó sọ mọ́ ni mọ̀ntárọ̀ ka sọ̀dá àtàlẹ̀ júmọ́ à ó lẹ́ni kẹ́ni tí ó bá gbé sọ̀dá àtàlẹ̀ júmọ́ àlẹ́ kí ò kì irú ẹni bẹ́ẹ̀ ṣe ti bàjẹ́ kọ́nà bàjẹ́ ti ṣẹ̀ nìkan wá bàjẹ́ àṣìṣe àkọ́kọ́ tó gbajúmọ̀ káàkiri àgbáyé táwọn mùsùlùmí a máa kó sí òun náà ni ká máa kírun sí àsìkò rẹ̀ ọlọ́ọ̀ba tó sì ní ká kírun ó fi àsìkò sí fi àsìkò sí ó sì fi àsìkò yìí ó fi kó ànábi wa Muhammad sallallahu alaihi wasallam làwa náà ti gbọ́dọ̀ gbìyànjú ká àsìkò ká sì máa rí láyé tá a wà ń sìn ni nínú rédíò àsìkò báyìí òun báyìí wọlé a tún rí pé láwọn ọ̀gbà kan ó ti gbajúmọ̀ pé wọ́n á pèrun tó aago méjì bá fẹ́ lù torí pé zúrì aago méjì ni aago mẹ́rin ni ánsìrì mọ́tírì ni aago méje aago mẹ́jọ ní ṣáì ó ti gbajúmọ̀ bẹ́ẹ̀ kódà tó fi lórí rédíò ṣùgbọ́n àwọn tí wọ́n tún wá ń ṣe agbáfẹ́rù àwọn ètò yìí látara àgbọ́yé tó ń sún síwájú àwọn náà tún wá gbìyànjú àti máa tẹ̀ láwọn àsìkò yẹn àwọn náà tún gbìyànjú láti ṣọ́ àwọn aago fóònù wa oríṣiríṣi tá à ń kó sí ọwọ́ àwọn kọ̀ǹpútà wa wọ́n á tún sọ àsìkò ọ̀run fún wa ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ká tún wá lè yàn tuntun wá jókòó lórí ìfẹ́ inú pé àdéfẹ́ bá ṣe báwọn bàbá wa tí wọ́n ń kì àsìkò tó ń kì yẹn làwọn náà máa kì awalaw kana aba'uhum la ya'lamuna shay'an wala yahtadun ọlọ́run láwọn bàbá yìí tó bá jẹ́ ṣáájú kágó tó dé ìkọ̀kọ̀ làwọn èèyàn fi ń kírun jọ náà àwọn bàbá ayé àtijọ́ ilé ìtọ́ tí wá mọ̀ àwọn àsìkò yìí ju àwa lọ láyé lẹ́nu àwọn òsì ṣọ́ àsìkò yẹn aago la máa ń wò káàkiri tó lè lè pa àwọn aago yìí gbà ní kò ń ṣe pé gbogbo ìgbà ni wọ́n máa rí bó ṣe yẹ kó rí ló fi jẹ́ pé bàbá ṣe ń wo àwọn aago yìí àtún máa wo ojú ọjọ́ pẹ̀lú ẹ̀ kọ́mọ ọba àlékè ọlá kó gbàrú ẹnì kọ̀ọ̀kan wa àṣìṣe alákọ̀ọ́kọ́ òun náà ni káwọn èèyàn máa máa kírun sí àsìkò ẹ̀ tó sì gbajúmọ̀ láwùjọ wa tó bá dé mọ́ṣáláṣí e rí wípé wọ́n kọ àsìkò irun nígbà míì sọ láti là ń sìrì a máa tó four twenty kó tó wọlé yọba ti ń fifteen nínú ta gbọdọ mójútó nípa ẹ̀ tí a bá fẹ́ pe irun a kì í pèrò ṣáájú kásìkò tó wọlé pe ní four ten tá a bá pè ní four ten nìyẹn kò bá àkànní gba ládá ìrun ta bó láti wá máa ṣàṣedà àlùjọ mọ́ mọ tí àlóbi sọ̀rọ̀ lọ wà sọ ni nípa ẹni tó ń pèrò ládá tó pọ̀ ló wà fún wọn kéèyàn wá fi ládá yẹ kó fi ráre látara pé kò pèrò sásìkò tó yẹ kó pè ọlọ́run ní òkè rí yẹn ohun tó nira láti kì í bó ṣe wá nira tó yẹ kéèyàn wá sapá láti kì kó tún wá gbalada kó wá jọ mọ́ kọ́mọ ọba kó má di apàdánù iṣẹ́ olóore o eléyìí jẹ́ fún alákọ̀ọ́kọ́ tí a gbọ́dọ̀ gbìyànjú láti rí pé níbi àṣìṣe aláhàláhàláhàláhàlá ó ti parí náà nìyẹn àtàájùl ìmọ̀ akọ́jú àdìsírọ̀ ìmọ̀ akọ́jú fàáyínà tẹ̀sàbù ibo là ń kọ́jú lọ́nà wọ́n kò wá pé ká wá so oríire a wà ń oríire a tún wá ń kọ́jú lọ́jọ́ mọ́ bóyá ń gbàtà wò wípé a lọ owó kan ni ń láti fi ẹni tó gan lẹ̀ torí kówó ta fẹ́ lọ gbàgbé ta ti fẹ́ gbà talẹ̀ tó lè jẹ́ kárí gbàjọ́ mọ́ ẹni ta fẹ́ lọ gba owó yẹn lọ́wọ́ ẹ̀ ta ló lè jẹ́ kó fún wa ta ló lè jẹ́ ká bá ẹni yẹn ní ayọ̀ àtàláfíà ibi tá ń lọ ìgbọ̀n ta ló lè mú wa débẹ̀ ló fi jẹ́ pé gbogbo àyè téèyàn bá ti ń kọjú èèyàn kì í kọjú lọ́dọ̀ ọlọ́run ọba èèyàn kì í kọjú ní ọ̀dọ̀ ọlọ́run ọba gbogbo kọjú wa tó bá ti dé mọ́ṣáláṣí ẹ jẹ́ ká farabalẹ̀ níjọ̀mọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní dakhala rajulun ala nabi sallallahu alayhi wa sallam wọ́n ní jọ́kọ̀ ànábì sallallahu alayhi wa sallam kana ma'a ashabihi ó ń bẹ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn sàábì rẹ̀ arákùnrin kan bá wọlé rajulu raka'atayn arákùnrin ló bá wọlé ló kí thumma jaa fa sallama ala nabi sallallahu alayhi wa sallam nígbà tó kí rákà méjì tán arákùnrin bá bọ́ sí ẹ̀gbẹ́ kan ló bá sálámọ̀ sí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì bá dá lóhùn sálámọ̀ faqala irji' fa salli ànábì bá ní ìrẹ́ arákùnrin padà síbi tó ti kírun pé ò tí ì gbogbo eléyìí tó ṣe lẹ́ẹ̀kan yẹn ó kàn ń ṣe rìyáàbọ̀ ni ó ń ṣe ẹksasáìsì ni ó ti kírun arákùnrin àwọn sì ní wọn kì í jẹ ànábì ọlọ́wọ́ bá níyàn wọn sì kì í pe ànábì ọlọ́wọ́ bá lónírọ́ arákùnrin bá padà lẹ́ni tó lọ kírun nígbà tó kírun tó wájá ànàbì ló bá túdé ló tún sálámọ̀ ànábì sallallahu alaihi wasallam sọ wípé irji' fasalli fa innaka lam tusalli ànábì tún sọ fún lẹ́lẹ́kejì pé ó yá tún padà torí ń pò tí ì kírun arákùnrin ìbá tún padà ó kí lálàkọ́kọ́ ó kí lẹ́lẹ́kejì ó kí lẹ́lẹ́kẹta ànábì sallallahu alaihi wasallam ó bá tún kí ó bá tún ní kó padà kó tún lọ sí ẹlẹ́kẹrin arákùnrin wá sọ wípé walladhi ba'atha bil haqq ó ní mo fi ọba tó gbé ẹ dìde pẹ̀lú òdodo mo fi búra láòsínú ọ̀ìrọ̀hù mi mọ́ kí ju báyìí lọ fa'allimni kọ́ mi ẹ̀wọ̀ arákùnrin ó jẹ́wọ́ rẹ̀ láyé lẹ́ni táwọn èèyàn bá ṣàṣìṣe lórí irun tẹ́ pé ọ̀gọ̀rọ̀ pé àfà abẹ́ṣe kí ikọ́nà ṣe ń kí nínú tẹ́lómi aṣọ a ní ṣe wọ́n ló fẹ́ kọ́ mi bọ́ ṣe ń kírun ni irun ta ti ń kíkọ́ tó fẹ́ yẹ níyàwó arákùnrin yóò ṣe bẹ́ẹ̀ kò ló fẹ́nu ó ní wà lẹ́ni ibà asábkábìlì hakọ̀ ọlọ́wọ́ ọba tó gbé ẹ dìde pẹ̀lú òdodo ni mo fi bẹ̀ ẹ́ mi mọ́ kí jù báyìí lọ wàlọ́hù láyà sáhì mìíràn hakọ̀ ọlọ́wọ́ bò kí n tijú láti sòdodo wọ́n ní láyé yóò fi lè ṣọ̀tọ̀ ọ̀lìbàn wọ́n ní èèyàn méjì kan wọn ò ní ṣàṣeyọrí èèyàn méjì kan wọn ò ní ṣàṣeyọrí alìmọ̀tàkìdírò wà ní mọ̀tàṣì ẹni àkọ́kọ́ tí ò ní ṣàṣeyọrí ẹni tí bá máa ń gbéraga ó wò pé ṣé àwọn ọmọ kéékèèké ni wọ́n á máa sọ ọdún máa ṣe fún mi wà ní mọ̀tàṣì àtẹ̀sí bá máa ń tijú níbi tí ò yẹ kó ti tijú ibi tó yẹ kó ti béèrè kí wọ́n fún un ní ìtọ́sọ́nà pé bá ṣe ń ṣe bá ṣe ń ṣe rìn ó wá ti jú ń bẹ̀ kò wá béèrè ó wá ń fi àìmọ̀kọ́ ó fi ń ṣẹ̀kù wọ́n nílò àwọn méjì báyìí wọn ní ṣàṣeyọrí kọ́nà bá kó jẹ́ àṣàṣeyọrí. arákùnrin ní fàálẹ́mì wàálẹ́mì ìrí àdóbi ọlọ́ọ̀bá kọ́ mi fakọ́ọ̀lá àdóbi sọ̀rọ̀ àìmọ̀sánná wá sọ fún pé tó bá ti dà bí ọlọ́run bá tó ṣe Allahu akbar ṣé mọ́kọ̀rọ̀ àmàtà yẹn sọ̀rọ̀ nínú Al-Qur'an kó o sì ka o tó bá rọ̀ ẹ́ lọ́rùn nínú Al-Qur'an Karim Ànábì sallallahu alaihi wasallam ó ní tó bá ṣe léyìí tán fárùkà ó ní kò rùkú ọ̀ ó wá wà ní rùkú yìí títí títí hátà tẹ̀sìmọ̀ ìnà rọ̀tíàn tí gbogbo arí á fi lélẹ̀ lẹ́n tó wà lórí ìbẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ kó ṣe kí ni kò fara lélẹ̀ dáadáa ànábì sọ̀rọ̀ sẹ́nà ni tó máa ń fa ó ní tó bá ti ti wá pé òkú ìtàn ó ní dìde hátà tẹ̀tùmá iná kọ ìdàgbò tí arí á tún wá lélẹ̀ lórí ìdúró ẹ̀rí pẹ́lòmíì látòrí rùkú ló ti máa lọ sùjú àbí tó bá padà sókè gan ayára bí àṣà ni eléyìí ò dánú òun téèyàn bá ṣe báyìí tọ̀mọ́ irú ẹni tó ṣe bí òun nínú kọ́mọ̀ bá kó fi wá ṣe kò ń gẹ̀ dáadáa ànábì sallallahu alaihi wasallam ó ní tó bá tún wà lórí ìjókòó fara gbogbo fi sẹ́tù kò tún dìde tó bá tún wá láàrin ìjókòó méjèèjì yẹn tún farabalẹ̀ dáadáa ilé ìjẹun sáà lórí sọ̀rọ̀ àti ẹ̀rọ fi kọ́dá sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbìyànjú níbi nǹkan báyìí kárí pé àti lọ kọ́nà ọba kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa ilé ìjẹun àwọn àṣìṣe tó gbajúmọ̀ ilé ìjẹ́ àfiṣẹ́ lẹ́ẹ̀kẹta àtàríwù ìlànìmọ̀sí òun ni kéèyàn máa sáré lọ sí mọ́ṣáláṣí tá a bá ń lọ mọ́ṣáláṣí ká máa sáré àbí ká máa sáré wọ ìrun tẹ́lùmí bá fẹ́ wọ mọ́ṣáláṣí tó bá bá wọn ní rùkú eré ló ń sábọ̀ tẹ́lẹ̀ a wá bẹ̀rẹ̀ sí máa sọ fún ìmọ̀ọ̀mù pé inna Allaha ma'a sabirin ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀láwọn ní sùúrù ìrẹ ìmọ̀ọ̀mù kí mọ́ọ̀mù ṣe sùúrù ló jẹ́ bẹ̀rẹ̀ pé ìmọ̀ọ̀mù ṣe sùúrù ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀láwọn ní sùúrù kí ló dé tó ṣe sùúrù ohun tó ṣe kó pàdé torí ìtọ́lọ́wọ́ wà lékè ọlá eléjọ́nu máa ń ba di àwọn àṣìṣe tó gbajúmọ̀ láàrin wa kọ́nà ọba lékè ọlá kó má fi wá ṣe kó jẹ́ dáadáa kéèyàn máa ń sáré wọ̀run òun ló máa ń bí sòkóso tẹkìdírọ́tì ìṣìíràn pé ọ̀gọ̀rọ̀ ọgbà tó yẹ ká ṣe yẹn ọ̀gọ̀rọ̀ èèyàn padà látara kó sáré wọ̀rọ̀ ni tó bá ti sáré báyìí Allahu Akbar báyìí ó lọ sí òkú òní béèyàn bá ti ṣe lè èèyàn ní ìrùjọ náà torí kọ́kọ́rọ́ tó wọ ìrun òní alákọ̀ọ́kọ́ ta máa ń ṣe lórí ìdúró yẹn káàkiri ìdí tẹ̀síbírọ́ tó lọ ṣe náà ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún wa wípé ìdá àtẹ́tùmù sọ̀dàtà ànọ́bì ni tẹ bá fẹ́ jọ ìrun tẹ fẹ́ wọ̀run ẹ má wọ̀run lẹ́n tó ń kọjú wọ̀run ẹ má kọjú wọ̀run lẹ́n tí ó ń sáré wọ̀run fàtúhà tẹ̀mùsùn tẹ bá fẹ́ wọ̀run ẹ rìn wọ́n ni ànọ́bì ni ẹ má ti sáyìn ẹ má pọ̀ ṣẹ̀ṣẹ̀ wọ̀run ajámọ̀mọ́ ń pọ̀ tó bá ń ṣe sáyìn ní mọ́ta láàrin sàfà àti márùwà bọ́ tẹ bá fẹ́ wọ̀run tẹ̀mṣù ẹ̀rìn wọnú ìrún ni wà alaykum mustaqilatu kó jẹ́ wípé ń gbàfẹ́ fẹ́ wọ̀run ẹwọ́ pẹ̀lú ìfàyàbalẹ̀ ni wàníwàkọ́ọ̀n àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà máa àdẹ̀rọ́pùtù tẹ bá ti wá wọnú ìrún yìí tẹ bá bá ń bẹ̀ fàṣọ́lù ẹ̀kì wà máa fàtẹ́kùn fàtù yìí bá wá bá fàtìmù ẹ gbìyànjú láti pè é rákà mẹ́rin ni méjì ló bá kí pẹ̀lú wọn má sáré wọn bí orí alákọ̀ọ́kọ́ kò fẹ́ ní ibi ẹ̀ rárá fi ara balẹ̀ farabalẹ̀ wọn lóòrùn tẹ́lú mi bá ń bọ̀ mọ́ṣáláṣí àti ta náà lẹ́tí máa ń gbọ́ ìwé eré yẹn kò sáré tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó rí pọ́ ti lọ rò tó eléyìí nínú àwọn àṣìṣe ni ká gbìyànjú láti rí wípé a jìnnà nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ àádámọ̀lù bụ filipiya au irisa au isabe òun náà ni pépé èèyàn ń kírun bá wà lórí ìdúró ká nínú àṣìṣe ni nínú àṣìṣe tó gbajúmọ̀ òun ni ká lórí ni sáàlì ní káàdà náà yóò àyíyàbọ̀ àrọ́jùlù alìyùmùnà aláàdìrọ̀ ìdí alìyùsọ̀rọ̀ ìsọ̀lá ó ní ní ayé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àníwọ̀sálà wọ́n ti pàwọn èèyàn láti ẹ̀wí pé tí èèyàn kan ní wọ́n bá fẹ́ kírun kó gbé ọwọ́ ọ̀tún ẹ̀ báyìí kó gbé ilé ọwọ́ òsì ẹ̀ lórí àyà ẹ̀ nígbà tó bá fẹ́ kírun eléyìí ni àṣẹ tí wọ́n pa wá Ibn Abbas radiyallahu anhu òun náà sọ ní ọ̀rọ̀ ìwí pé àlọ́dì sọmọ bọ́ wà ní wọ̀sánà sọ wípé ó ní àlọ́dì sọmọ lọ́ wà wọ̀sánà ó sọ wípé iná máa ṣàrọ̀ àmbìyà ó ní ṣe rí àwọn ànábì ọlọ́wọ́ wànúwàájìl fòtòrọ́nà tàbá fẹ́ túnú ká máa gbìyànjú láti máa tètè túnú wà àdánùsíkà ó wá ní ọtún pa wá láṣẹ pé tàbá fẹ́ ọwọ́ wa ọ̀tún ká máa gbé ilé òsì nígbà tàbá ń kírun eléyìí ó wà nínú àwọn ìgbà wá sí àlèmọ́ọ̀mù mọ́lìkì ó lè yàn lè já wọ́lẹ̀ ọ̀rọ̀ àwọn àfà pọ̀ lórí eléyìí eléyìí ò fẹsẹ̀ rinlẹ̀ tabarẹ́ tó já wọ́lẹ̀ o ẹ ká pè sákìyèsí ifo àwọn sahal bolo saad àti hadithi ibn abbas sahal bolo saad òun ni wọ́n pa àwọn láṣẹ pé káwọn máa gbé ọwọ́ lórí ọwọ́ òsì kan bá àlọ́rì sọ̀rọ̀ bá lọ sọ́lá ní àwa tá a já lóbi ọlọ́run wọ́n pa wá láṣẹ pé ká ṣe bẹ́ẹ̀. pé gbogbo àwọn àlọ́bí ọlọ́run tó ti lọ tọ́ ọlọ́run máa ń kírun wọ́n máa ń gbé ọwọ́ ọ̀tún wọn ní ọwọ́ òsì lórí àyà wọn ni nígbà tí wọ́n bá ń kírun. ilé ìjẹ́nu àwọn àṣìṣe tí ó gbajúmọ̀ dáadáa tọ́nà ọba àlékí ọlá ó ṣàánú ẹnìkan kan tí máa ń ṣẹlẹ̀ lórí irun tí a fi kágbẹ́ lẹ́lẹ́ ní insha Allah òun ni wádẹ́ẹ̀hù alìyànlẹ́ ní pẹ̀tọ́rọ̀ dúró sọ̀rẹ̀ tí a bá ń kírun kí èèyàn máa ká ọwọ́ méjèèjì tàbí ká mọ́yà rẹ̀ kí èèyàn máa wá gbé táyà kí èèyàn wá gbé sórí ìdodo àbí ìsàlẹ̀ ìdodo eléyìí ò bá mu. hadithi wáyé lórí wípé kéèyàn gbé ọwọ́ lórí ìdòdó báyìí ṣùgbọ́n àwọn hadith yóò fẹsẹ̀ rinlẹ̀ àti tó ní kéèyàn gbọ́wọ́ sókè ẹ̀ díẹ̀ àwọn hadith gbogbo ò fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bá wọn fẹ́ẹ̀sì ṣe sọ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ òun náà níbi tá a bá ń kírun ká máa gbé ọwọ́ wa ọ̀tún lórí òsì káwa jẹ síbi òkun àyà wa eléyìí ló fi àdọ́dúnwà Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ wa kò bẹ́ẹ̀ nínú àwọn ibi ìṣáájú ó ní bàbá òun sọ fún òun pé ànáhù káàna yẹ̀gbàrúhùn mẹ́ àdàsọ̀ ìrí yìí ó ní ànáhù sallallahu alaihi wasallam a máa ka ọwọ́ ẹ̀ méjèèjì a máa ka sí okùn ayẹ ilé jẹ́ díẹ̀ nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ tí àwọn èèyàn máa ń ṣe lórí irun kọlọ̀ọ̀bà àlèkè ọlá kó fẹ́ni kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kó dáadáa kọlọ̀ọ̀bà kó ṣọ́ wa níbi àwọn àṣìṣe yìí káwa náà sì gbìyànjú قال في انشور عمبر أقول قول هذا أستغفر الله الولاك واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين نزلت الله دلالة الواس ولكي تملكنا فلا بي أقوال من التوفيق The topic of our sermon today are common mistakes in Salat. Mistakes or errors that are commonly made in our Salat. And we should be very wary of this akhtar, of these mistakes. Because some of them can render our Salat unacceptable by Allah. Why some of them will reduce the reward that we are going to have from our Salat. We have mentioned some of the statements of the Quran and the Hadith of Prophet Muhammad that mention the benefit of Salat and the reward for Salat. In order for us to get this reward, we must make sure that we follow the etiquette of Salat. The Prophet sallallahu alaihi wasallam said, Sallu kama ra'aytumuni usalli. Pray as you see me pray. When we want to pray, we need to pray the way Prophet Muhammad sallallahu alaihi wasallam prayed. So that is when Allah is going to accept our salah, Because Allah said, Ati'ullaha wa ati'ur Rasul. Follow the Prophet, obey the Prophet. Obey Allah and obey the Prophet. Wala tubtilu a'malakum. So that you don't waste your deeds. When we don't follow Prophet Muhammad sallallahu alaihi wasallam in our salat, our salat becomes wasted. And in the sermon we have said, we are going to mention about 12 out of this mistakes, and we have only mentioned about six today in our subsequent sermon inshallah we are going to mention the rest the first one that we have mentioned is as-salatu fi ghayri waqtiha is for someone to pray but not at the stipulated time Allah subhanahu wa ta'ala said inna salata كانت على المؤمنين كتابا موقوتا that salat has been prescribed for people at a period, a particular time. That time, the Prophet sallallahu alaihi wasallam, Jibril came to Prophet Muhammad. On the first day, he taught him the Salawatul Khams, the five daily prayer. He prayed them at the beginning of their time. Then the second day, the Prophet sallallahu alaihi wasallam also came to, the Jibril also came to Prophet Muhammad sallallahu alaihi wasallam and taught him the time of Salat at the end of the time. That is, the salat is having a beginning and an end. Whatever we want to do of salat should be at this stipulated time. If someone should pray salat without genuine excuse before the time of salat, that is not salat. And if someone should pray the salat after the time of the salat, it is not also regarded as salat. So the first mistake that is very common is for people not to pray at the right time. And that can be as a result of their ignorance of the time of Salat. Some people don't even mind to know the time of Salat. Why some people are doing that as a result of their self-desire? They feel that they, have, they can pray anytime they wish. But any Salat that is offered outside of the time of Salat will not be accepted by Allah subhanahu wa ta'ala. The Prophet ﷺ said, Man taraka salat al-asri, qad habita amalu. That is, whoever abandons salat al-asri, has rendered his deed useless. The second thing that we should bear in mind that can make our salat useless is that for someone to be hasty in salat, to pray salat with haste, the Prophet sallallahu alaihi wasallam said, "Aswa usurraq." The worst of robbers, the people that steal, is the person that steal is soda. Then the companion said, Kaifa yastiriku fi soda. How can someone steal from soda? The Prophet sallallahu alaihi wasallam said, Lam yutimma ruku'ah. He has not prostrated very well. Wala sujuda. He did not do his prostration and his sajida very well wala khushu'a. He was not humble in his salat. He was not humble in his salat. That is the way he seems from the salat. And when you see someone that prays salat very fast, that person will not be humble in his salat. That person will not make his rukor properly. And we mentioned the case of a companion that came to the prophet mosque and prayed. When he finished his prayer, he made theme upon the prophet sallallahu alaihi wasallam The Prophet Muhammad told him to go back and offer the salat another time. He did it for the third time, and the man said to Prophet Sallallahu Alaihi Wasallam, by the one who raised you as a messenger, I don't know better than you. Teach me. And the Prophet Sallallahu Alaihi Wasallam taught this man how to pray. And the condition that he mentioned in every aspect of the teaching is that whenever you want to pray, you should pray with humility. You should pray gently not in aid, not to pray it in an aid way. That is what the Prophet Sallallahu Alaihi Wasallam taught this man. Then another thing that we have mentioned today is as-sa'yu ila ila sujud aw ila ruku' is to run into the salat is to run into the salat when the imam is in ruku' or in sujud especially during the ruku' because you want to meet up with the rak'ah For that reason, we run into the mosque. The Prophet sallallahu alaihi wasallam said, if any one of you should come to the mosque to pray, he should come with humility. He should come with calmness, with gentleness. And whatever of the salah that you need, you should pray. And whatever of it that you need, then you complete it. So that is the etiquette of salah. Then another one that we have mentioned is to is not to gather the hands together on our chest. Among the etiquette of Salat is that when we are praying, we should pray, we should place our right hand upon the left. And that should be on our chest, not upon the abdomen or the stomach. The teaching is to place the hand upon our chest. And the second thing is that we must place that our hand on our chest, not to release it. And this is very common And we have mentioned two hadiths regarding that. The hadith of Ibn Abbas is very common. When the Prophet Sallallahu Alaihi Wasallam said, Allah has commanded the eight the messengers that whenever they pray, they should place their hands upon their chest. So these are some of the common mistakes that we have mentioned and how to correct them. So we pray to Allah subhanahu wa ta'ala and yaqbala salatana. We pray to Allah to accept our salat and to be with every one of us and to forgive our shortcomings. as for that is very important. وَكَانَتْ وَصِيَّةَ لِلنَّبِيِّ صَلَى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ The will that the Prophet صلى الله عليه وسلم left for his follower was salat. At the demise of Prophet Muhammad صلى الله عليه وسلم, he was telling Aisha radiyallahu anha about the salat. The last statement of Prophet Muhammad صلى الله عليه وسلم was as-salat, as-salat, as-salat. That was the last statement of Prophet Muhammad sallallahu alayhi wa sallam, meaning that the followers of Prophet Muhammad sallallahu alayhi wa sallam should always pray their salat at their right time and to pray in kama sallaha nabi sallallahu alayhi wa sallam. The way Prophet Muhammad sallallahu alayhi wa sallam prayed salat. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم